Nollywood actress Foluke Daramola and her para team paid a visit to a veteran Pa Ajirowo Ajiribi and comic actor Otolo to give them their share of the Lagos State Relief Park for veterans and cash to support them during this lockdown period. Foluke Daramola stated that they were happy to receive them. After this and make sure you ìjọba náà wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe you understand because you have worked for the nation and the nation suppose work back you understand so um, para foundation we can community with our little support with our management and Lagos state government we can pay a little part. lórúkọ àwọn foundation tí wọ́n fún wa ní owó àdúgbò lọ́wọ́. olúwa máa wà pẹ̀lú orúkọ jésù kẹ̀mí lẹ́yìn láéláé wọn àti fi pa ìkàwọ́ mi ẹ ẹ ìpínlẹ̀ tó ń fi àdúgbò fún dúpẹ́ lọ́wọ́ olùkẹ́ lára àwọn ọlá ẹni tí ọlọ́run fi rán ó wà púpọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ó ti gbọ́ sọ́nà púpọ̀ ẹlòmíì kò ní í ṣe àwọn míì dẹ̀ wà ọlọ́run fi rán wọn wọ́n ti tán láti ṣe gẹ́gẹ́ bọ́lọ́run tó fi rán wọn bọ́lọ́run tó fi rán yín òun lẹ́yìn tí ń jẹ yìí lórúkọ jésù àjẹyìn lẹ́rù rẹ̀ ẹ̀rù tó sọ̀nà bí òfin òdúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí ẹ̀sẹ̀ ìyanu àdúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ èkó láti bẹ̀rẹ̀ mọ̀ sínú wa bí pẹ́pẹ́ ìgbàgbé wa ọlọ́run nígbàgbé ẹ̀yìn náà. There are snap distance o. So. akọ̀wá dédé ní táìmù àtọ́bí ìyàwó mi jẹ́ káà náà.